àti wáyé ọjọ́ ìbà rẹ o àti wọ̀ oòrùn ìbà rẹ o ìbà òwúrọ̀ kùtùkùtù ìbà ọ̀sán pọ́n ganringanrin ẹ̀yin tó láyé àti mẹ́wúrẹ́ ṣẹbọ ẹjọ́ fihàn mo ti mágùntàn ṣẹbọ ọ̀sán yìí ètùtù mọ́ra kí n yọ̀ ni mo gbé wá ẹ jẹ́ kó dọlọ́mọ láyé ẹ má jẹ́ ó yàgàn o nítorí ẹ̀yin lẹ ní ìran ọ̀gẹ̀dẹ̀ kan kì í gbọ́dọ̀ kó yàgàn ọmọ rẹ̀ lẹ́yìn ewúrẹ́ ọmọ rẹ̀ lẹ́yìn adìyẹ ní wòye àmọ́dún tó bá fi máa dẹ̀mí ìgbédákẹ́jẹ́ ń gbọ́rọ̀ ní kẹ́ ẹ jẹ́ ká máa gbọ́ nílé wọn o ẹ jẹ́ kó dọlọ́mọ láyé ẹ wá gbà ẹ̀yin tó láyé ẹ má kọ̀ sí lọ́wọ́ o ẹ má dojú àdúrà tèmi náà ẹ dòwì ìbò mi ẹ gbà tèmi wí o ẹ jẹ́ orí bẹ́ẹ̀ o ó ti ṣe bẹ́ẹ̀ o ó ti gbà bẹ́ẹ̀ ẹ ṣé mo dúpẹ́ mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ìyá mi òṣòro mọ́nìgà mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin onílẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tó láyé ó ti rí bẹ́ẹ̀ ẹ ṣeun. bá a mọ́tò ẹni o lè ṣí mọ́tò ẹ̀ mọ́ fa onílọ̀ ìyá ọkọ ẹ tó fẹ́ meet. finally god i really can't wait to meet her. oníṣẹ́ o tó àánú mo ti rọ́ọ̀dà oníṣàlọ̀ kan tó máa ti ṣe irú rẹ̀. ó ti ẹ̀ dà bẹ́ẹ̀ máa máa rẹ́ni fẹjọ́ ẹ̀ sùn tó bá ti ṣe. ẹ park àwọn máa dé oníṣàlọ̀ ìwádìí pa máa bá mi. màmá mi ló ń páàkì yẹn. Ah. ọmọ ìyá mi ọmọ bàbá mi ti máa sùn fún mábọ̀ yá lọ mí tì. Yeah, yeah. ẹ kásán. ẹ kásán boyfriend mi ti máa sọ fún yín bá mi nu mọ́tò. bọ̀dá mi bọ̀dá mi ọmọ bọ̀dá mi rò. no this was night ma meet brother na. irọ́ bọ̀dá mi ò ń ṣe yàn bẹ́ẹ̀ wọn ò lè meet sef for the first time kó máa ṣe bẹ́ẹ̀ láì ṣe pọ́nmọ́ ẹ̀wọ̀n mọ́ ṣé n ò wá òkè ni. ìyẹn kọ́ ni mò ń sọ ṣé kìí ṣe pé wà á ti wọn ti jọ jó pàdé níbì kan. kò fọ́ ní ṣá jó pàdé kẹ́ kí sọ̀sán ti máa rí brọ́dà yìí mo mọ̀ wọ́n rí. o mọ̀ wọ́n rí. ọlọ́run gbọ́. ó dàjẹ́ àmàlọ́ màá lọ bá wọn lé. bíṣọ̀bù wa rí mi ló gbọ́. Abímbọ́lá Abímbọ́lá ṣé àdáradá tó fẹ́ máa fi ojú mi rí ni ẹ́ lẹ́mìí tó jẹ́ pé bí mo ṣe wà ẹ́ mo máa ń gun ẹṣin lọ bá ìyá mọ́lé ni wọ́n á rí tí wọ́n ń gun kọ́ náà rí kẹ́tẹ́kẹ́tẹ́ wá káyà mi mọ́lé ó fẹ́ máa fojú mi gbàbí nígboro ni. tó bá ti rí ọ̀bọ yẹn ọ̀rọ̀ tí mo sọ ìwọ béèrè lọ́wọ́ ẹ̀ tó bá jẹ́ ọ̀nà pamọ́ béèrè lọ́wọ́ ẹ̀ ah, ọmọ yìí owó kò wọ owó ọ̀tí ẹ̀ náà kò ń ṣeré tó yẹ kí n máa rí pẹ̀lú ẹ nìyẹn kò ń ṣeré tó wá máa kó dọ̀tí bá ẹ lẹ́yìn kí n máa rí pẹ̀lú ẹ kò wọ́ ọ̀tí ẹ̀. Ah. mo máa lọ bí. bẹ́tà. yóò. Aníkúlápó Fẹ́mi o ọmọ òṣè pààrọ̀ Fẹ́mi Aníkúlápó Aníkúlápó. ìwọ náà ti rí ìdí tí mo fi sọ pé mi ò fẹ́ ọkùnrin kankan mọ́ ní ìgbésí ayé mi ojú mi ti rí tó mi ìdẹ̀ tó fẹ́ kójú mi ti rí ìbímọ má bínú lóòótọ́ ló dá lọ́mọkùnrin ó dùn ó ṣe é rí lọ́mọ àmọ́ mi ìfẹ́ kí n tó ṣe mí sẹ́yìn kó tó padà ṣe mí má bínú gbogbo èèyàn pátápátá ló ní story kan tàbí méjì láti sọ kò sẹ́ni tí ò ní pásítẹ̀ kò sẹ́ni tí ojú ẹ̀ ò tí ì rí tán téèyàn bá dóko bàbẹ́ lómi alóko bàbá tó tóbi jù Abímbọ́lá bó ṣe wà ní ló wà ń Gbàǹjà ó thank you. Aaron, ẹ ṣe jẹ. thank you. sálẹ̀ bá ti dúkú máa bọ̀ lókè pẹ̀lẹ́ ṣùgbọ́n òkè. very fine sir. pẹ̀lẹ́ in fact eh, <clears throat> mo máa ń wo àwọn movies lóríṣiríṣi but èyí tí o máa ń direct ń bẹ̀ máa ń enjoy ẹ̀ gan. ẹ ṣe gan sir. when you talk of uh, technical wise picture wise ah uh, in fact i give you kudo ọlọ́run àdẹ̀mọ̀ rẹ̀ lọ́wọ́ mo dẹ̀ tún máa láìkẹ́ kọ̀ọ̀kan náà tó máa àpíà nínú àwọn múfì àwọn kàdákítà kan tó máa ń pútọ̀ in fact ó le jù ọlọ́run adé máa fún ẹ ṣe. ẹ ẹ but kí ló dé tí òkúkú máa heart iṣẹ́ tó fi máa wà behind the kí máa ń pè behind the camera àbí kankan bẹ́ẹ̀. thank you very much sir. Um, in actual sense èmi ò kí act ní gbogbo ìgbà ẹ̀kọ̀ọ̀kan ni mo máa ń act yeah mo kàn máa ń direct ni. sẹ́rí um, yàtọ̀ sí pé kí n direct then kí n dẹ̀ apẹ́ àlẹ́ kankan àti produce movie ò ń ṣe nǹkan tó yíjú kò ń ṣe kèrè mi eh, ah, kò ń ṣe kèrè owó ńláńlá ni wọ́n fi ń produce movie yìí so mi ò tẹ̀ ń bọ́dà láti ronú láyìn rárá. Ah, bí èlò lè máa produce movie tí mo wẹ̀. ah well um, an average movie tí mo bá fẹ́ produce ẹ̀ ó máa ń tó bí five million naira. five million. bẹ́ẹ̀ ó pọ̀. Eh, kò jù bẹ́ẹ̀ lọ. Eh, eh, ṣe rí ẹ má get me wrong mo mọ̀ púpọ̀ nínú five million naira yẹn láti máa fún each department ní owó tiwọn you know the costume the makeup the um, production managers and all those things ó pọ̀ ó pọ̀ nínú ẹ̀ náà láti máa gba equipment. so ẹ tún máa rẹ́ǹtì àwọn equipment yẹn. ah yes per day gan ni wọ́n máa ń charge wa. ó máa ga o ẹ tí ẹ bá fẹ́ ní ìkúmẹ́ntì ẹ̀ fúnra rẹ̀ àtẹlò kéèyàn má dábàá ẹ àbí kéèyàn má dábàá ẹ ó máa ń tó twenty million naira ni. twenty million. bẹ́ẹ̀ni ó pọ̀ ó pọ̀. ṣé o ní sítórì lọ́wọ́ tó lè ṣe. ìyẹn pọ̀ rẹpẹtẹ agbára ni ò sí i agbára ni o. so tá a bá ro owó equipment yẹn twenty million pẹ̀lú five million tó lẹ́ẹ̀ fi máa ṣiṣẹ́ yẹn á tó èlò pọ̀ bẹ́ẹ̀. Ah, bíi twenty five million naira nìyẹn. twenty five million naira. ẹ àwọn mi kí wọn náà ní equipment tiẹ̀ n tí mo rí nípa ẹ ni pé o jẹ́ ọmọ kan tí ó ní àlùbáríkà tí ẹ̀ dẹ́ gbọ́dọ̀ ṣe ìrànlọ́wọ́ fún. sky is not the limit of your success o just the beginning torí pé wàá ga jù báyìí lọ lágbára lọ so tó bá dijọ́ mọ́dé wàá rí mi àtowó equipment àtowó. èmi. bẹ́ẹ̀ ni ọlọ́run á gbé. máa produce movie máa máa ra equipment ti tẹ̀lé. lágbára ọlọ́run á dẹ̀ ní. iṣẹ́ ọlọ́run àrùn yìí lọ́wọ́ sàn. ẹ ṣe ẹ ṣe ọlọ́run àrùn yìí lọ́wọ́ sàn. ó wo nígbà tí a bá lówó tí a lè fi ru aró ẹ̀yìn lọ́kọ̀ ẹ̀ dìde tára tún fẹ́ ṣe fún. Ah.

tún mú mi láti inú. pẹ̀lẹ́ ah, kí ló ti wá lò. mo ti lo paracetamol. paracetamol kẹ ah, bóyá ká wá lọ sọ́sìpítù báyìí. rárá ṣùgbọ́n bí má ní ẹ fẹ́ fún wa ní nǹkan ni mi lè fẹ́ kó miss opportunity ẹ̀ jù. nígbà tá a yóò wá yá ah, mi tí bá gbé ẹni láti ọ̀sìpítù máa lọ sọ́dọ̀ máa ní. ìwọ máa lọ máa tẹ̀kẹ́ ara mi jù dé. èmi náà sì fẹ́ ya ọ̀dọ́ dàpọ̀ tí bá ti kúrò ọ̀dọ́ dàpọ̀ màmá lọ sọ́dọ̀ máa yẹn. má fọlá lẹ́wọ̀n jẹ́ kí n tètè lọ tí màá bá ti dá mi lóòótọ́ rẹ̀ ìgbìmọ̀ àti tètè padà wá ṣe gbọ́ ọ̀lẹ́ ọ̀lẹ́ tẹ̀ ṣùgbọ́ ọlọ́run àfihàn làbá àṣìyẹ̀sọ̀ rẹ̀. sorry，sorry，sorry。 bọ́rọ̀ mi ò ṣe ní dọ̀rọ̀ àfàdápakún nìyí o tí kún lọ tádà sọnù àbí àwọn èèyàn náà lọ sọ wípé tíyà ò bá kọni tíṣẹ́ ò bá kọni àbúṣebúṣe tí bá wá pàdánù mátàn mi tí mo pàdánù ìrànlọ́wọ́ tí chief fẹ́ ṣe fún mi èrè wo gan-an làgbẹ̀ mi fẹ́ mú délé gan-an. Ah! a jẹ́ pé bọ́lá ń ṣe kọ ìrìn àjò mi àti mátàn mi nìyẹn mi ò gbọ́dọ̀ lose chief no no no Amigulapo, Gabio. Amigulapo, Gabio. Ọmọ ṣe parọ́ Fẹ́mi Amigulapo. Ah. Amigulapo, Gabio. Amigulapo, Gabio. Ọmọ ṣe parọ́ Fẹ́mi Amigulapo. àwa la lórí àwa la nígbà àwa lásìkò ìgbà wálé o ẹja lò ó. ló bá ti text message yìí bínú ṣá o mi mọ̀ pé ẹ àlejò ni màá tún padà wá ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé ìrànlọ́wọ́ tí ẹni ẹ fẹ́ ṣe fún mi ẹ ṣeun bá tún ni mo ṣe ń gan sa ìrànlọ́wọ́ wo ni mo lè ṣe fẹ́ tí orí mi pẹ̀lú ìyàwó ẹ̀ tàdíjọ́ ńlájọṣepọ̀ ẹni tí wọ́n báyàwó ẹ̀ lájọṣepọ̀ àtẹ̀ntì ó níyàwó wọn ní fojú rẹ̀ wúra wọn pàtàkì jẹ́ kó tètè mọ̀ pé <clears throat> ìrànlọ́wọ́ kan sí mi kankan. bínú mi ò ní lè ràn ẹ́ lọ́wọ́ mọ́ nítorí pé mo mọ̀ pé mo ti ṣẹ̀ mo ṣẹ̀ lẹ́dà ẹ̀. ẹbí ẹ ẹsẹ̀ mi jáde ẹsẹ̀ mi. ó bọ́ ó bọ́ màtọ́ mi bà láyé jẹ́. wá rí pé ọkọ nìkan ni wọ́n lose èmi lose owó mo dẹ̀ tún lose ìyàwó kí ni mo fẹ́ bọ́ lọ́nfà but you see um, wọ́n ní a lè sọ wípé à ń bẹ̀rù kú káwá torí ẹ̀ka láàánú sùn kò ṣeé ṣe ẹni tí mọ́tò bá gbà àmì tí mọ́tò kún wẹ́lẹ̀wẹ́lẹ̀ pàápàá mọ́tò yẹn náà ló máa fi gbókú ẹ̀ kó bẹ́ẹ̀ ó túmọ̀ sí wípé ìwọ tọkùnrin jailed tó bá ẹnu jẹ ọkùnrin míì náà ló máa ń make ẹ wá happy so the same thing is applicable to me obìnrin bá mi jẹ obìnrin náà ló bá tún mi mú èmi bá kọ sọ fún ẹ pé jẹ́ ká fún ní trial jẹ́ ká fi gbogbo ẹlẹ́sọ̀ wà lọ́n and ó dá mi lójú pé if you are meant for each other things will work out fine. Yeah. Aro, mo fún ẹ ní chance láti wò, mi fẹ́ rush because mo mọ̀ pé if you rush him, you will rush am. Ibi tí ó ní wàá lọ. Yeah, moko kàn máa ṣáà and then I'll go out. Èmi ń lọ ilé àlè. Dúró kájọ mọ́. ẹ̀ẹ́n ọ̀rẹ́ mi ṣé òun mọ̀ yí pé àlábà ń jẹ́ ká mọ̀ yí pé ẹni tó máa great ni ẹ̀ẹ́n and again ṣó ti lọ ṣe prayer sí. Ah, èmi ò ṣe prayer kankan sí o èmi believe pé torí pé ó ń wọ́rì mi lójú ayé lèmi ṣe fìlàlà. báwo ló ṣe ń hùwà bí ọmọ kékeré báyìí ṣé òun mọ̀ yí pé inú àlá ní ìrìn àjò ẹ̀dá wà ẹni tí Ọlọ́run bá bá nífẹ̀ẹ́ sí jù láyé yìí òun ló máa ń jẹ́ kó rí nǹkan tí ó bá máa ṣẹlẹ̀ sẹ́dà látọjú oorun ẹ wò ó ọ̀rẹ́ mi èmi máa advise ẹ o ipò kò lọ ṣe prayer sí èyí tó kù dáa wọ́n fàdúrà èyí tó kù díẹ̀ káàtó náà wọ́n fàdúrà mo dẹ̀ pé lágbára Ọlọ́run eléyìí o aláàyọ̀ ló máa já sí pẹ̀lú ògo Ọlọ́run ó máa tọ́ wa sọ́nà irere náà la mọ̀ máa rí ànírílàbù pẹ̀lú ògo Ọlọ́run ẹ ìyàwó olówó máa lọ ṣe prayer sí i ó ṣe gan. ọba mi yọ anigulapo ọba mi yọ ọmọ á gbàdúrà ẹ wọn á dùn tì mo ti ṣe tí ara lórí alátòsọ̀pọ̀ láyà. aládàáda ni ọmọkùnrin tó lo lọ́la sí yẹn ìràwọ̀ ẹ̀ kún ológun ọmọ ni débi pé ògo ẹ̀ kò ṣeé fọwọ́ bò mọ́lẹ̀ báyìí ọmọ tó máa gbó kíkẹ́ káàkiri gbogbo àgbáyé ni lọ́tún lọ́sìn ni wà lẹ́yìn bẹ́ẹ̀ ni ọlọ́run àdẹ́wà pẹ̀lú ẹ̀ wọn ọ̀dẹ́ ní gbèsè kankan o ọmọ ológun ńlá ni o ti gbọ́ o ṣe jẹ́ nìyẹn báwo ni ìwọ pẹ̀lú ẹ̀ ṣe jẹ́. àfà kò sí nǹkan kan láàrin mi àtọmọkùnrin yìí àmọ́ kàn máa ń dà mí láàmú bóun ṣàfẹ́fẹ́ mi òun fẹ́fẹ́ mi ṣùgbọ́n mi ì tí ì jẹ́ ní o. Allahu Akbar allah akbar allah akbar al-kabir mo fi bẹ̀rẹ̀ ni pé mo rí ìrìn àjò wọ pẹ̀lú ẹ nígbà tí mo ń ṣe ìsítí ara ẹ lọ mo ṣe bẹ̀rẹ̀ kí wàá lè ro ọkàn tiẹ̀. ẹ̀yin náà mọ àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ sí mi sẹ́yìn ó pẹ̀lú tí mo ṣe ń sá fọmọkùnrin yẹn tí mi ṣe tí ì jẹ níwò. ó dà bó ṣe yẹ kí ọmọlúàbí máa ronú ló ṣe ronú nítorí pé wọ́n ní iná ìṣìṣì kì í jóni lẹ́ẹ̀mejì gbogbo tó ṣẹlẹ̀ sí ẹ bí òdù tí ò ṣàìmọ̀ fọlọ́kọ ni lọ́wọ́ tiẹ̀ lọ́dọ̀ mi sórí má ṣe iyèméjì fún láyè gbà fún n ta fi hàn mí sọ wípé tí wọ́n pẹ̀lú ẹ̀ bá lè fẹ́ra yín. Ah! ẹ má jọ gbádùn ara yín gbogbo tí ẹ bá ti ń búyọ ni tiẹ̀ náà máa búyọ àrísìkí ẹ máa búyọ tiẹ̀ náà máa búyọ ẹ máa jọ fi ranra yín lọ́wọ́ ni gbogbo wàá dẹ̀ gbádùn wàá bímọ rí bẹ́ẹ̀ wàá lówó lọ́wọ́ wàá ṣòro ìlú ṣùgbọ́n gẹ́gẹ́ bí tí mo rí ó ṣeé ṣe tẹ́ bá ń bá ìrìn àjò yín lọ ó ṣeé ṣe kó jẹ́ wípé àwọn kankan fẹ́ ṣẹlẹ̀ tó fẹ́ dín ìrìn àjò yẹn lọ́wọ́ kámi wo dé báyìí kó mi títí títẹ́ fẹ́ pínyà ìwọ ni kò ṣe sùúrù ọwọ́ ẹ̀ ló wà tó o bá ṣe sùúrù ọlọ́run má jẹ́ kí nǹkan tó dáa kó bọ́mọ ẹ lọ́wọ́ o ti gbọ́ nǹkan rí ló máa já mọ́ ẹ lọ́wọ́ lágbára ọlọ. àfà ẹni jẹ ní ihò. jẹ ní ihò èmi ni mo sọ bẹ́ẹ̀ àfàdúrà ti gbogbo ẹ̀ gbọ́ ọlọ́run àtúbọ̀ tó sọ̀rọ̀ ọlọ́run lè fún iṣẹ́ ọlọ́run wà pẹ̀lú ẹ̀ ọlọ́run ọlọ́run ọlọ́run ìlà ìlà ìlà ẹ ṣeun sá màá tún yọjú sí i. o ṣeun káàbọ̀. bismillah. rẹ̀ tí mo ní mo fẹ́ rí i kì í ṣe lórí nǹkan tí má bàa dẹ̀ lé náà ni nígbà míì ọ̀rọ̀ máa wà kò ní sáyé o ìgbà míì ayé máa wà ọ̀rọ̀ ní sí eléyìí ayé wà mo mọ̀ fún láyé mo fún ọ̀rọ̀ láyé lè ní tó lẹ́nu mo ṣe jáde ó dẹ̀ ní ó ń bọ̀ ń bọ̀ àmọ̀nà dẹ́dẹ̀ tí wọ́n bá ti ń dàgbà tọ́jú orí bá ti ń gbé pẹ́ẹ́lí sọ pé òye ayé gbọ́dọ̀ máa yéèyàn sí ni. <laughs> nígbà tá a wà léwe tẹ́ pé bí nǹkan kan bá ṣẹlẹ̀ gẹ̀rẹ̀ náà níjọ́ àpé ká máa fi ṣíà ká máa fi kíní ká máa fi lera wa káàkiri nílé sọ pé ẹ̀ ti dópin tipẹ́ àdúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ ṣe. àwọn òbí mi wà o tó jẹ́ pé tán bá bí ọmọ lẹ́yìn tó ń bá ti kàwé mẹ́fà bí tó bá ti kà bá tó fẹ́ kàwé ni ṣó kà mú àwọn gan ti gba kamú fọlọ́wọ́n bá nìyẹn wọn lọ fi sẹ́nu ẹ̀kọ́ṣẹ́ ni ṣó pé tiẹ̀ ò rí bẹ́ẹ̀. bẹ́ẹ̀ lórí pé kí àwọn ọmọ yìí kán lè jẹ́ èèyàn láyé ìgbà wọn tá a ṣe àfagídí ṣe náà ni tàbá kan tó dùgbà náà ń bọ àbínú sí hmm. ọmọ yẹn tẹ́mi wá jíṣẹ́ jíyà lé lórí ọmọ yẹn rí dókítà ńlẹ̀ kò fẹ́ o orí lọ́yà ẹgbẹ́ ńlẹ̀ kò fẹ́ o orí àwọn accountants ńlẹ̀ kò fẹ́ wọn àwọn developer ńláńláńláńláńlá bí àwọn bàtánì táwọn àlọ́nà kínní orí àwọn ńlẹ̀ kò rí kò gbèsè àwọn yẹn pé wá ah, bàbá ẹ jẹ́ kí n tẹ̀lé máa tọ́jú yín kò ṣe yẹn o wọn wá lọ́mọ kan tó lù àgídìgbò àgídìgbò àgídìgbò ẹgbà mi lọmọ tèmi ń tẹ̀lé káàkiri ó dẹ̀ lájú wèrè ẹ̀yìn sílẹ̀ lágbárí ẹ̀. àyà ah! mi padà wá bó wa gbọ́ ọmọ àyà tó máa padà gbó wa ó lè gba nǹkan mi náà á gba ọ̀rọ̀ àbí kó tún gbàgbájú bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ oní tíátà oní tíátà alágídí gbọdọ̀ máa ń tẹ̀ lẹ́yìn. ṣé torí ọ̀rọ̀ tẹ̀ torí ẹ̀ pè mí nìyẹn. kò tó pẹ́ o. ẹ ti jẹ́ kẹ́rù bá mi kò fọ́mọ alágídí gbò ṣe bí àwọn ọmọ behind the camera yẹn ló fẹ́. ó ti ẹ̀ mọ́ ọ́ làwa ń ṣe wà kó ní ọ̀pọ̀ra so wàá lè define ohun tó ń pè ní crew wàá define ẹsẹ mi. ẹ jẹ́ ìṣàlàyé kó yé yín ṣé rí àwọn tó máa wà lẹ́yìn kámẹ́rà tó máa wà lẹ́yìn àwọn dìrẹ́tọ̀ yẹn àwọn náà ṣiṣẹ́ tó ju pápá gídìgbò tẹ ló ń lù yẹn kò sí èyí tó máa fẹ́ ṣiṣẹ́ tíátà wọn yẹn tí ò ní mọ pa kálùlù kájó iṣẹ́ yẹn máa ń dá mi lọ́rùn iṣẹ́ tó dá ló ń ṣe. wọ́n sọ pé àgídìgbò lọmọ ẹ lù wọ́n sọ pé àwọn crew kan ló tẹ̀lé àbí sórí. àwa lálẹ́ àsìkò kó má bàa sí wàhálà sórí mi ìfẹ́ bẹ́ẹ̀ rojọ́ àwọn èmi mi ò ní kónú lè ní ìní ilé ìgbà gbóná náà ò ní jẹ́ kó má bàa gbóná yẹn wàá jí sórí mi láàsì eégún kan máa fa gbólẹ̀ fún kan ní àfi kó lọ sọ́dọ̀ àwọn ẹbí ẹ̀ ẹ lọ wá ìtọ́tọ́ lẹ̀ nínú lẹ́yìn kẹ́ ẹ lọ tà ẹ dá owó tó ń fọ́nrán mọ́ ẹ nílé ìwé padà fẹ́ mi. láyé náà jẹ́ kò lè ṣẹlẹ̀ kẹ́mi lọ bá àwọn ẹbí mi kọ́ ta ilẹ̀ kọ́ kó fẹ́ ìtorí kí ni. nítorí kí ẹ má bàa jẹ ni. ẹ wò wọ́n láì ti pọ̀ ju o ẹ tún ti bẹ̀rẹ̀ o. bó ṣe ń dàgbà tó yẹn náà tó bìlí pé ẹnu ẹ sì mú yẹn náà o jáwọ́ nínú agiriwe ìyá yẹn á jẹ́ ní èmi wà á mọ̀ kọ́. èwo ni káwọn ẹbí mi lọ ta ni wọ́n kọ́ mi bí eh. ṣé ẹ̀dẹ̀ máa ń kọ́ ọmọ lọ léèkúrè ni ah. ṣé bí mi tó ń bá dáni sínú àgbẹ̀. wọ́n sọ bẹ́ẹ̀. Eh, ibo ló wà mo bẹ lọ́wọ́ ibo ló wà ibo ló wà mo wí máa bọ̀ abámilé right now tó o bá dẹ̀ pẹ́ mo fẹ́ kó wá wọ̀nù jẹ́lẹ̀ àti púpọ̀ fúnra rẹ̀ gan ní kéésì wájú mi tó o bá pẹ́ kó tó débi inú kó o bá pa ìyá ẹ̀ kan ẹ̀ bóyá pọ̀tù làbọ̀ kó sì wà á bá kíkọ́ ni bẹ́ẹ̀ mo sọ fún ẹ kò burú sórí ìjọ ẹgbẹ́ tí wọ́n máa sọ. ọ̀rọ̀ jẹ́ kí n gbèrè tìjú o torí mo ti ti ara ẹ báyìí mo ti ṣe àwọn tó bí mi lọ́mọ tí ti sọ fún mi wípé kí n mú kan nínú àwọn tàbí ìwọ mo ti wá mú ìwọ fẹ́ mi bí mi ṣe ní gbèrè tìjú ọwọ́ ẹ̀ ló wà báyìí o àwọn àgbà dẹ̀ máa ń palòwẹ̀ wọ́n ní ilé ò ní lé ni kíta ó tún lé ni o má wàá jẹ́ kí ta mi wọlé o fẹ́ mi ṣàánú mi o. Um, Bímbọ́lá nǹkan tó ń dùn mí ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wípé à ń ṣiṣẹ́ tíátà àbí à ń ṣiṣẹ́ olórin kò túmọ̀ sí wípé mi ò ní responsible ọkọ̀ bá jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ tó máa ń wo àwọn onítìátà àbí tó máa ń wo ẹni tó ń kọrin wọ́n máa ń wò wọ́n bíi alágbe wọ́n máa ń wò wọ́n bíi ẹni tí ò lè ní láàrí mo ti gbàgbé wípé láyé ìsìn kọ́mọ kàwé kókó yunifásitì òun náà fẹ́ ṣe tíátà òun náà fẹ́ kọrin we have so many graduates láàrin àwọn tó ń kọrin so many graduates láàrin àwọn tó ń ṣe tíátà so báwo lèèyàn ṣe ní ṣoríire báwo lèèyàn ṣe ní níláre èmi ṣe tíátà tèmi mọ́ kàwé pẹ̀lú ẹ̀ ó wà unfortunate pé bí dájì ṣe ronú ni but um, mo fẹ́ assure ẹ wípé you no disappoint ẹ torí láìpẹ́ láì jìnnà ládùúgbò àwọn ẹ pé ọ̀pọ̀ tí ẹ lò yàn you've made the right choice so far far balẹ̀ ṣe don't worry. Mm-hmm mo ti gbọ́. o oh, ní regret right. <laughs> yes. thank you. don't worry. Abímbọ́lá oníkatá bá ń bá ọ̀gá wa ká má wa sòótọ́ o. gbogbo tó fẹ́ fẹ́ yìí èmi e, ò sọ pé kò o but àwọn ọmọ ní tíátà ọmọ olórin rẹ̀ ọmọ ìyá kan náà ni gbogbo wọn they are birds of the same feathers pé mo ní tíátà ni èyí tó bá súnlé ọjọ́ kan ó lè ṣe oṣù mẹ́fà kó má súnlé jọ sọ fún mi báwo ló ṣe fẹ́ ṣe rẹ̀ ọmọ olórin dẹ̀ ní tó bá ń fẹ́ wọn tó bá ń dùn lọ yín tó bá ń dùn lọ sà ọjọ́ tó bá fi lè ṣẹ̀ báyìí ah wọn akọrin bú pòrí máa kọ́kọ́ èèyàn wọn àforin pààyàn sílé ikú nǹkan náà ni wọn òpó iná lọ́wọ́ méjèèjì. wo ọ̀rẹ́ gbogbo nǹkan tó sọ ni mo gbọ́ ṣùgbọ́n kì í ṣe gbogbo ní tíátà náà ni ò dáa kì í ṣe gbogbo olórin náà ni ò dáa lóòótọ́ kàńdá máa ń wà nínú rẹ̀ sí o a máa yọ kàńdá abẹ kúrò ni ṣoré yìí tèmi mú yìí kò lè ṣe gbogbo nǹkan tó ń sọ yẹn fún mi mo lè jẹ́rìí ẹ̀dọ̀ ọ̀run kò lè ṣe fún mi rárá. ẹ ẹ wo ṣó ti rí àwọn ọkùnrin yìí lóòótọ́ Ọlọ́run ló ń kọ́ yóò mọ̀ ṣe ìwọ ló ń pa á tó bá ti fẹ́ mú nǹkan bá ìṣẹ̀lẹ̀ kan wọ́n dàbí ẹ̀dìyẹ tó bá fẹ́ sàbà lórí ara wọn wọ́n ní máa kọ́lé bẹ̀rẹ̀ fún ẹ máa ra mọ́tò bẹ̀rẹ̀ fún ẹ tó bá ti lè rí nǹkan tó ń wá báyìí wọn ò ní fulfill promise wọn mọ́ ọ́n. ṣùfẹ́ gbọ́ jẹ́ ká fọmọ ní tíátà lẹ̀ ká fọmọ olórin sílẹ̀ nínú gbogbo ọkùnrin tó wà ní ayé yìí náà èwo náà ló dáa báwo la ṣe fẹ́ mọ tó dáa i will do i will do i will do náà náà máa sọ fún ẹ ọlọ́run la máa bẹ̀ òun la máa ké pé èyí tá a bá mú kọ́lọ́run jẹ́ kó jáde orí wa kúrò ọmọ wa àdúrà náà la máa fi tí ọ̀rẹ́ mi. anyway ókè o èmi ti gbọ́ o àmọ́ kí ọlọ́run ọlọ́jọ́ èyí kò jọ kó kọ́ wa mọ̀ ṣe. àmì ò ṣe gan mo dúpẹ́. ẹ kí wàá lọ fi jẹ́ sí. màá lọ ìjẹ́ ní tẹ̀sán. Fẹ́mi Aníkúlápó. Aníkúlápó mi Hey, darling. Hey, <laughs> How are you? Mm. So <laughs> okay. I'm fine. I'm tell us something more. Mo ní good Tell me something. Soften me, soften me, soften me. I'm sure it's you. Don't worry. Wow, you're pregnant! Oh my Jesus! Thank you so much. You carry my baby. Yes. Ah, onítìátà mi tún bọ̀ láyé ni. Àbí o. I can't wait. Torí gbogbo àdúrà mi ni pé mo fẹ́ ṣiṣẹ́ yìí kí n fi lọ́mọ lọ́wọ́. Now you're carrying my baby. Now sọ fún mi, ṣé bó ṣe lóyún fún mi sìn ṣé dájú ò sí máa sọ pé kò má fẹ́ mi. Ah, ìyẹn ti di dandan. àbá máa ní kó lọ ṣẹ́yún of course wọn lè ní kó lọ ṣẹ́yún náà. oh i love you. Ah, ah! you carry my baby. àdúrà tí mò ń gbà ní pé kọ́lọ́ ní kó jẹ́ kó jẹ́ ọkùnrin. Hmm. obìnrin mo fẹ́. Ah. kí ló dé ọwọ́ ẹ̀rọ ló gbé. well ọwọ́ ẹ̀rọ fine you're right but ṣe mọ̀ pé a lè continue láti máa jẹ́ Fẹ́mi Aníkúlápó junior. kéènì obìnrin náà ti ń jẹ Olúwatóbi Aníkúlápó àwọn àforúkọ ọkọ ẹ̀ sẹ́yìn. <laughs> orúkọ yẹn máa ti gùn jù náà ó máa forúkọ ọkọ ẹ̀ sí. <laughs> anyway whichever one tó bá wù kó jẹ́ kọ́lọ̀ kó bá sọ ẹ láyọ̀ kó bá wù kó bá dá sí. Mm, kí ni mo lè ṣe fún mo lè yẹ kí n fún gift kan mm, let me see kí ni kí n fún náà okay you know what i'm gonna do màá ṣe performance tó super fún wọn nìkan lálẹ́. is it like. yeah màá ṣe performance fún ẹ eh, màá wá bẹ̀rẹ̀ performance yẹn láti living room màá make sure pé mo hand hẹ́ndẹ̀ sorry bed oh. ìbẹ̀dùn màá wá tọ̀ ọ̀pẹ̀ you know that kind of a performance. hey my darling dánwò bó bá kàn ní ṣúẹ́ṣúẹ́ ló ṣe ni. ẹ̀yà kọ́ kí ló dé sí ilé ìfàwé ìwé rẹ jẹ́. wà á dáfẹ́ mi ìkọ́lẹ̀ mi lé. ọmọ orí jẹ́ kí n lọ nà án mo ní láti tẹpá mọ́ṣẹ́ ó gbọ́ tó máa sọ wípé iṣẹ́ mi ò gùn iṣẹ́ múra síṣẹ́ ọ̀rẹ́ mi iṣẹ́ la fi gíga bí àkùbárẹ́ ni ìfẹ̀yìntì bí ọ̀lẹ làálí bí àkùbárẹ́ ni gbọ́kùnrin ta tẹpamọ́ṣẹ́ ni jẹ́ kí n tẹpamọ́ṣẹ́ má yà á ṣé o ti bá ṣiṣẹ́ yìí tí mo ṣe tí mo débi táwọn aṣáájú dé ìwọ náà bẹ̀rẹ̀ sí ní gbádùn. mi ni kò má ṣiṣẹ́ ló ní lẹ́sìn fún ọwọ́ àlọ́ ní bọ̀ it's èmi náà máa lẹ́sìn ẹ̀mí ò ní pẹ́ dé ṣọ́ṣọ́ bọ́ ọmọ ọ̀dà ọmọ ọ̀dà. Yeah, pray for me. Come on. Pray for me. Àmín àmín. Àmín o àmín. àdánwò bó bá kàn ní ṣúẹ́ṣúẹ́ ni ó ṣe yẹ kán ti parí iṣẹ́ tó ń ṣe kò dẹ̀ pé mi kò bá mi sanwó ọkọ̀ bóyá òun ò wáyé ẹ má ti jẹ ìgbé mi bóyá kò ní credit. Jẹ́ pé òun títí dáhùn jàre. Revelation, <laughs> okay. So are you ready to give gbogbo ọgbọ́n tó bá gbogbo dá ìwọ ni màá fún lálẹ́ yóò sí kankan tó lè ṣe sí ìyá bá bá ṣe èyí kan bí ṣe ṣé wọ́n mí sọ̀tà wọ́n tó yẹ pé ìlú máa ń bẹ̀ kó tó wá rí i. ṣe báyìí fún mi wàá pa fóònù fún mi torí gbá ẹni tí o lè kúrò bí kálẹ̀ ní òṣì ẹni tó ti lọ ti bobìnrin níta ló fẹ́ fi kíse mi fẹ́mi ò gbádùn o dáná sọ ọ̀rọ̀ wèrè wo ló fẹ́ sọ fún mi kí ló fẹ́ sọ. orí ẹ burú gan o dúró ná kí ni pọ́blẹ̀mù ẹ̀ ná àṣìbọ́n pè é gangan ló ṣe jẹ́ wọn náà mọ lẹ́lẹ̀ nìyẹn tó máa gbé ẹ sórí bẹ́ẹ̀dì wàá rẹ bọ wàá gbọ́ o ìkòkò ò gbomi kó gbẹ̀yìn kó tún gba ṣọṣọ nú ẹ̀fẹ́mi àtẹ nínú ilé àṣẹjọ bẹ̀rẹ̀ ni o wàá gbà bí ṣe fẹ́ràn ẹ̀ tó ìwọ ọmọkùnrin yìí orí bó kì í ṣe èèyàn ẹranko lásán lásán ni ẹ ìwọ ọ̀dẹ̀ ìwọ bó ṣe lanú lẹ́gbẹ̀ẹ́. Abímbọ́lá Bímbọ́ wá. serious mọ́ mi kí ni problem ẹ. o fẹ́ mọ̀. yes o fẹ́ mọ̀. yeah. sórí oyún inú mi tí máa fi bí àjọ máa tọ́ nínú ilé yìí. you are joking. ẹ wo ọ̀nkú ọ̀nkú ọ̀nkú ṣé mo ń sọ fún yẹn ẹ sì dúró náà mo ń sọ fún yẹn ẹ wọ́n kọ́kọ́ fún mi fóònù fún mi fóònù yes ma. mọ́mí ṣé kò sí kò sí problem ọ̀hún tiẹ̀. bí mo yá you are joking. àjọ máa tó oyún yìí tí máa fi bí. wọ́n ti pè location yes sir. hello. hello hello hello hello director ẹ jọ níbo lẹ wà báyìí. yes mo ti ń bọ̀ i'm on my way ẹ ti ń pẹ́jù àwọn èrò ti dóko ẹ jọ ẹ ń pẹ́jù báyìí ẹ jọ ẹ ṣàánú mi ẹ jọ ẹ jọ. don't worry just set the camera the the, the lights everything I'll, I'll, I'll be there soon yeah. okay mo ti gbọ́ all right mo ti gbọ́ yìí. ma ma join ẹ ok ok mo ti jó ṣó di ya ok. Oh, o lọ́dọ̀ ẹ sọ fún wa. ṣọlá n ti kọ́ fún ojú sọ̀rọ̀ bíbọ̀ ó ń fa ìṣù lẹ́sẹ̀ o bíbọ̀ ó ń fa ìṣù lẹ́sẹ̀ wà lọ sílẹ̀ fún mi bíbọ̀ wá sílẹ̀ fún yẹn tó bá sílẹ̀ fún yẹn tí bá ka three tó bá sí bá fọ etí ẹ bíbọ̀ one bíbọ̀ two bíbọ̀ lọ sílẹ̀ fún yẹn lọ sílẹ̀ fún yẹn. mi ì ní ṣe mi ò ní sílẹ̀ fún kankan pa mo ní mo ní kó sílẹ̀ fún yẹn. No, pé o fẹ́ bẹ̀ mí sí làbí o ló fẹ́ bì ẹ̀bẹ́ kí ni ó tún mi láṣọ níta àwọn ló fẹ́ rómi inú ilé náà má jẹ ọ̀tẹ́ ló máa gbà pé abé iṣu bí kókó ni ṣe ọ abọ́kàbíyànjú wọ́n bí mi bá gidi lómi ni gbogbo ọ̀tọ̀ nǹkan lè máa bomi tó wáyé mo fi jọ mí ni torí mi náà fi ọ mo bá gidi lé ni òun kàn wá mú wèrè lé ìyá ẹ̀ ọmú ọmú ọmú ọmú ọmú fi pẹ̀lú tiẹ̀ máa gbọ́n wèrè yẹn dànù wàá mọ̀ ẹ́ pé ẹran tó fà tí ò já nọ́mọ̀ ní táìtù tó jẹ́ gbogbo àánú la bẹ sọ ń gbà yẹn mú mi bẹ sọ dáàdì bẹ sọ àwọtajọ rẹ ẹkọ atúbẹ sọ ó ní rárá o ọrùn ṣù làpárò ń kú sí o dandan àfi tó bá fẹ́ bọbọ ẹ òun ló fẹ́ tóyìn àdéhùn òdìdí o ní rest of mind ojoojúmọ́ ìjà lé ní ìjà lọ́la kí ló dé. Ah. wo èmi ò mọ nǹkan tí mo lè ṣe o mo tiẹ̀ mọ nǹkan tí mo lè ṣe ṣé ìwọ ògbówó ẹ̀wọ̀n àgbàlagbà ni ó nílé ọkọ ọmọ lọ́mọ ń gbé ó máa gbélé ọkọ ẹ̀ nì ó máa gbé bíbẹ̀ ni torí mi tẹ̀lé wá bẹ́ẹ̀ kẹ́rù ẹ̀ jáde èmi náà gbàdúrà kó wá bẹ́ẹ̀ mi náà kò tẹ̀lé mi jáde. pẹ̀lẹ́ màá pè padà ṣó ti gbọ́. ìbọn ti tèmi tó ń pè mí sí ẹ òun nìyẹn ń sìn òkè tí ẹ dọ́jà tán ó káwọ́ bò sí lórí ó ní ẹnìkan ti ṣòun pa ìgbà tó ń sọ fún yín gbà yẹn ẹ̀ ní gbọ́. ọmọ kẹtẹ́ mi fẹ́ ṣe sí i ìṣàlẹ̀ lọ́wọ́ ẹ̀. ẹ ẹ ǹjẹ́ ẹ kàn tẹ̀lé sọ orúkọ ń tọ̀ tó fẹ́ parí ìṣẹ̀lẹ̀ fíìmù yẹn tó dà táwọn èèyàn bá rí tó bá jáde inú wọn á dùn àti irú iṣẹ́ tí wọ́n ṣe. ó dà pé ní problem olú ẹ̀yìn àgbà ẹ̀yìn àgbà ọ̀rọ̀ lẹ́nu èèyàn báyìí ó dàbí bẹ́ẹ̀ ní ìṣòro ṣé mo mo ṣé ọ̀tá ajé lẹ́yìn ni ṣọ́ọ̀tà ajé nìyí ni mo ní kẹ́sì wà fọ̀ náà ẹ̀ dúró lọ ní ìsọ wípé mi ní àtẹ̀lẹ́sí tí n bá ti yọ gbogbo ọkọ̀ tó wà lọ́rùn mi sìn máa àtẹ̀lẹ́sí yẹn jọ ẹ jọ. hello. <laughs> hello dear ẹjọ I níbo lẹ to buy. You lẹ dé báyìí. i'm almost there mo ti fẹ́ débẹ̀ yẹn. ok mo ti rọ yín. mo mọ̀ bọ̀ mo bọ̀ ta fóònù. tàbí ìjọ tí ẹ̀gbọ́n tó ń ṣẹlẹ̀. kí ni ìyá. ta ní kólákó wọn ló ní gunshot. owó wọ bọ́ polisa owó wọ bọ́ owó wọ bọ́ polisa owó wọ bọ́. ǹjẹ́ lè ṣàlàyé fún wa. kẹ́mi bá mi báwo ló ṣe ṣẹlẹ̀ báwo ló ṣe ṣẹlẹ̀ ṣe jẹ́ akọ̀ròyìn ẹ̀dùn mi ni bá yín lọ. ọkùn níbo la ti gbé gbọ́ níbo la ti ọmọ sọ yọ bí wọn. sọ yọ àwọn jọ ó ní kí ni ẹ ti ṣẹlẹ̀ gangan tó mọ kàn fẹ́ sọ fún ẹnìyẹn o. mi ti jẹ yìí ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ẹ gbọ́ kí ló ṣẹlẹ̀ akọ̀ròyìn. kò yẹ mi náà ló bẹ ẹ pè wọ́n dání ẹni sùn ẹni sùn ẹni sùn mọ́ni ẹni sùn mọ́ni sà tó ṣẹlẹ̀ náà. ṣe wà. torí ọlọ́run ẹ má dàmí dáṣọ̀rọ̀ yẹn ṣàánú mi. ìwọ ọmọ ọlọ́run ìwọ ìwọ ọmọ ọlọ́run ìwọ ọmọ ọlọ́run tó bá mọ ọlọ́run ni ṣé wàá wù àbọ̀ ṣe wù àsìkò mo ní ká pa ẹni kan ṣòpọ̀ báyìí owó àmọ́ mo pín ọ̀hún ó pín kọ̀ọ̀kan pín ẹni nílé òpó sọ̀rọ̀ bíi mẹ́wàá ah. máa bẹ́ẹ̀ pín sí fí ọmọ bàbá ọmọ ẹ̀ kì í ṣe ìlú àbá wa àwò wa àwò lọ ta ló ta ló sọ fún ẹ pé kó wá báyìí ni kémi bẹ gbọmọ lọ sọsibítù lọ. wọ́n bá mi gbọmọ lọ sọsibítù ẹ má ro wọn mi. pèsè mo kó iye ọ̀nà lóòótọ́ ni èyí bẹ́ẹ̀ bàbá ẹ̀ níjọ́ tí wọ́n ti pọ̀ ọmọ ẹ jókòó tó ti sọ pé ẹni tó ń wo yẹn o bàbá ẹ̀ kọ́ ni ọ̀ bàbá ẹ̀ wà àbí tó wà ọ̀ ọ̀ mọ̀ ẹ pé kò dìbò àti ọ̀ bá sọ jáde ohun tó sọ fún mi lọmọ ẹ ṣe ló ti sọ fún mi pé o ẹ ògùnsó tó kàn pẹ̀lú bàbá kan ọkọ wọn àtọkọ yes sórí tó bá ṣe wà láyé tí ìyá bá ṣe wà láyé tí ìyá bá ṣe wà láyé kò yí kọjú ọmọ àlè ó ti fi bàbá ọmọ ẹ ọmọ kan tèmi mọ̀ tí mo ní tó jẹ́ tèmi ẹ̀ẹ́n ìyẹn láti pọ̀ mi jẹ́ tó o bá tún sọ fún mi lọ́la pẹ́rẹ́ báyìí náà pé ṣé o rò pé wọ́n e, e, ni bàbá ẹ̀ ni tí mi bá tún jùlẹ̀ fẹ́ kọ́kọ́ ni bastard ṣé o gbọ́dọ̀ náà wà ògbójúgbóyà ọ̀la nu ẹ̀ lágbárí kí n bá bẹ gbọ́dọ̀ ṣe. tí n bá bẹ gbọ́dọ̀ àbí kí n ṣe máa kó dà máa ah, ṣe máa wúlò máa dẹkùn lẹ́sẹ̀. bàbá yìí sọ fún ẹ. àbó rẹ bì. máa lọkọ ni mo lè wo mọ lára kọ́kọ́rọ́ ló wà lẹ. àwọn bọ́ọ̀sì kan wà ní bí mi mọ ẹni tó mọ mọ́tò wà ní mi bá wọn sọ̀rọ̀ àgbègbè bíi àwọn boys kan náà wà lọ́kùnrin tó máa ń dọ̀wọ́ ẹ̀kẹ́ o ní ṣàìrẹ́ nìkan tí o mọ mọ́tò wà nù wọn. àmọ́ pé kémi gbé ẹ e lọ òwe ló mọ́ sọ́tún tí o tó di láyé tàbí. torí ọlọ́run kọ́ mi ṣàánú mi torí ọlọ́run kọ́ mi má jẹ́ kọ́ ọmọ ikú àjọ bí ni ọmọ ẹ lọ́mọ ìṣàánú mi torí ọlọ́run kò dábàá. ilé yìí bẹ́ẹ̀ lójú ilé tàwọn yẹn. Ah! ẹṣin tó ti kọjá kò lè dúró sí. ẹ kí ló tún ṣẹlẹ̀ sílé. èmi ti tà á ah! mo ti tà á kò ṣe tí wọ́n ti bá sọ pé ọmọ tí mo lè ṣe àpọ́nlé ni ó mọ̀ pé kí n tó sọ ọmọ pé mo ti ṣe ah! mo tà mo tà ti ṣe àti ṣe àti rọ́ọ̀kì tó àrùn tó wò mo lè torí ni mo gbé ọdẹ ní last two weeks owó tí mo fi tà ni mo rà owó mo fi rà ètò owó yẹn mo dẹ̀ ara wá tẹ̀lé pẹ̀lú mi kan mo rà fún àbúrò ọmọ ọmọ àlè yẹn ah, yes pé tí kí a má bàa jẹ òun torí kò ṣẹlẹ̀ kúrò mo dẹ̀ ń ahọ́n mi. ìwọ ọmọlé bàbá yẹn ọmọ yẹn ó mọlé bàbá ẹ ọmọ tí tó fẹ́ gbé lọ yìí ó mọlé bàbá ẹ oníkakú náà ló jọ ní bàbá tiwọn sọ pé mi náà náà tán bí mi. mi ò lè lọ ọ̀rọ̀ pé mo ṣe mi ò lè mi ò ní lọ ní. tó bá tiẹ̀ rẹ̀ ta ní tẹ̀ta gbogbo mọ́tò báyìí kọ́ ọmọ mi kú. tó bá wò pé ní ìdí ẹ̀mí ọmọ ẹ mú ọkọ kó bá wọn tà mú sọ fún ẹsìn ṣé ta ká yẹ òkúrú. wọn ní dá mi lóhùn. Ah. wọn lé o jẹ má disturb kìíní wo kókókókó jàre ẹ. ọlọ́wọ́ àjọ bímọ yìí ni kò dára ẹ. o mọ bàbá ẹ o o mọ bàbá ọmọ yẹn o. láti bàbá ẹ. wo gbogbo jọ jọ fún mi láyé jẹ mi o dáni sókè jẹ ọmọ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ dáni kó bẹ̀rẹ̀ mi lọ́sọ̀ pọ̀. ọlọ́run kò dáa wọ́n jẹ́ kọ́mọ mi kú sànú nítorí ọlọ́run mi ọlọ́run ọlọ́run bẹ ọkọ mi jọ nítorí ọlọ́run. wà pẹ̀sìkàyè tí ìbẹ̀rù owó sí tó ti yẹ yín bẹ́ẹ̀ wọ́n wà tẹ́lẹ̀ sọ wọn lọ́wọ́ lórí. àǹtí tèmi náà pírítíkà ìjẹ́ rí ọkọ ọmọ mi ni. ẹ máa ní sùúrù ni ẹ ń pariwo ẹ dẹ̀ ń disturb àwọn patient tó wà ní tèmi ti bá mi. mo dá ẹ máa disturb àwọn patient. ẹ wò ẹ kò jẹ́ kí n rí kọ́lá mi jọ lọ́wọ́ mi kọ́ mi máa ń kú ẹ̀ ṣàkóso àlẹ́ òkú tí ó ṣẹlẹ̀ ní ìbàdàn sí ti rẹ̀. patient tó ní rca ẹnu láwọn fẹ́ rí mú dẹ̀ ṣàlàyé fún wọn pé wọn sì lè pé condition yẹn wà critical. madam ẹ ní bínú ẹ ní lè rí because situation tó wà ó wà very very critical. ẹ lè rí wọn. dókítà ṣé ẹ fẹ́ gbọ́ tèmi náà ṣé ẹ fẹ́ gbọ́ ẹ jẹ́ kí n rí ọmọ mi náà wà lẹ́sẹ̀ parí ẹsẹ̀ kan ọ̀run wọ́n ní kó wọ́n tọwọ́ bọ̀ ẹ jẹ́ bá mi gbé débẹ̀ ẹ bá mi wọ débẹ̀ kókò sáyìn. ẹjọ́ kókò ẹni ẹ̀ tẹ́ bá lè ṣe fún ẹjọ́ tó ń bọ̀ láti rí ẹjọ́ tó ń lọ gbọ́ mi. ọmọ yín kan wà ní. ọmọ mi ìyàwó ẹ̀ ni ẹsẹ̀ kan yé hospital ló wà àwọn fẹ́ operate ẹ̀ ni wọ́n ní dọ́kọ̀ ọ̀bá sáyìn báyìí wọn ò lè ṣe é. hospital wò ni. hospital rí. ẹbẹ tí hospital náà wà ẹbẹ tẹ ni wọn wà bẹ́ẹ̀ ni sà. ẹbẹ tẹ Ìkòròdú sàgbó tí máa ń gbórúkọ yẹn ní àsọlọ àsọlọ. ó dà pé eléyìí tọrẹ mi wà nìyẹn ẹ madam ẹ mọkàn sí mi ṣe fún yín màá lọ ń sìn màá lọ sókè sí i màá lọ kí n confam tó bá yẹ pé òun lè lè ṣètò nǹkan tó wà. lọ́tọ̀ ah! ah, ọmọ yóò gbọdọ̀. màámi wọn ní ti màámi kẹrin èmi nígbà wọn pàtàkì ìbọdá máa fi mọ láyà tàlàfíà o ẹ fọkàn balẹ̀ ṣe gbọ́ wọn ti náà máa fi lọ́pọ̀ tó wà bẹ̀. màámi ẹ ẹ ẹ jẹ́ ká lọ jókòó náà. mi ni kò ọmọ ẹ màámi ẹ fara balẹ̀ èmi nígbà wọn máa fi mọ sẹ́ẹ̀ kò sí yòó màámi jọ ẹ máa bọ̀ náà ẹ jẹ́ ká lọ jókòó náà ẹ jọ ẹ jọ eh. màámi. méjì ó pọ̀ létí ó ṣe èyí. ṣẹ́rí bí ẹ̀ ṣe jẹ́ kí ara kú mọ́ mi nínú ara ò ní kú mọ́ yín nínú nínú ọlá yín bọ́lá ń ṣe bless yín tó ẹ yọ owó ẹ̀dẹ̀ gbé mi ga ọlọ́run á yín ga <laughs> ẹ wo pé young lady i mean ẹ ò lówó lọ́wọ́ ẹ nice ẹ tún humble ọ ah! obìnrin bíi ti ń ṣọ̀wọ́n <laughs> àwọn tí ò ní nǹkan tó yín gan tọ́lọ́hún ò jẹ́ kí wọ́n jẹ́ nǹkan kan wọ́n ń fẹsẹ̀ halẹ̀ nínú wọn tó pọ̀ àdúrà dandan mi ò sáìkì yín o mi ò sáìkì yín bó ṣe rí ni mò ń sọ yẹn yes <laughs> ẹ ṣe ẹ ṣe ẹ ń jẹ́ kójú máa tì mí o ṣé pé mo handsome ó mo gbà mo gbà ẹ̀yin náà beautiful <laughs> oh voice me <laughs> àwọn obìnrin máa ń sọ bẹ́ẹ̀ lóòótọ́ yẹ ẹ ṣeun gan mo dúpẹ́ ilé ni mo wà. Yeah, I I'm a responsible man tí baptism bishop ayẹlẹ náà ni mo máa ń wà. Yeah. Oh, ṣé ìyàwó mi? Ó oh, wà ń wà ń bí kan bẹ́ẹ̀. Ó wà ń bí kan bẹ́ẹ̀. Ẹ ẹ ok ẹ ṣe all right ẹ take care. Àwọn alábìgbà, àwọn alálàsìkò. <coughs> Eh, afọ́fà ni ó pè èkúté ilé o afọ́fà ni ó pè èkúté ilé nígbà tó jẹun tó yó tán ránṣẹ́ kò lóògùn tólógbò bá wọlé tẹ èkúté iléeṣẹ́ rí bá sàráìlì ló wọlé tẹ èkúté ọ̀run àìròtẹ́lẹ̀ ní orí èwo dájú. ní tíátà tó lórí ṣe fẹ́ o ní tẹ́ bá jẹ́ ibú náà máa bu ẹ̀ pamọ́lé. orí mi láṣẹ́wó tó ní wá orí mi àhán dáa ọmọ mi ló ní ṣìnà tó pè mí níjà òwò orí mi àhán dáa àyà tó pè mí ló ní ṣìnà orí mi àhán bí wọn lẹ́jọ́. ti bọ́. bí mo bá wáyé o nígbà ìgbà wàhálà iṣẹ́ tíátà ni má ṣe bí mo bá wáyé o nígbà ìgbà iṣẹ́ tíátà ni má ṣe púpọ̀ ó mọ mẹ́mẹ́ abẹ́fà náírà nínú ilé nonsense times idiot equals to bastard. òní dá lóko kó para ilé àjàní. gba fọ́ọ̀mù ní last week ní sà. ni wọ́n á ń bọ̀ táìmù ẹ sọ rules and regulations wọn. mo sọ fún wọn wọn ń dáfẹnu ara wọn tẹ mi. ẹ dá sẹ̀dí à fún wọn ó yá yá ẹ máa lọlé. sà rárá sà ó dọ̀kun ni. traffic yẹn ti pọ̀ jù ní mi fẹ́sẹ̀ traffic yẹn mo tẹ́tí kúrò ní ìrọ̀bì sísítẹ́ẹ̀tì traffic yẹn ti pọ̀. yẹ́yẹ́yẹ́yẹ́ jẹ́rà ọ̀tún bíbá ṣá ṣé eré lẹ́rù pé àwọn ṣe ń bíbá yìí ni iṣẹ́ gidi ìgbádùn àwọn èèyàn òun níṣẹ́ tiwa and you need to be serious okay so ẹ jọ máa lọ.

nísìnyí sí ibi tó bá ti ń ṣe àjọ̀dún yẹn ìrìnsàn ṣe àwọn kó tún máa fún ní mọ́ kọ́ọ̀lù wà ní kọ́lọ̀ dáadáa. No, no, I'm impressed. Oh, really? <laughs> I'm impressed. <laughs> you have done great job. Thank you very much. Those are Kimoso. Ah, no, no. Well done. So, ọkàn yín balẹ̀ wípé the right person lè fún iṣẹ́ yìí. <laughs> Thank you very much. Ẹ ṣé gan ṣe ọlọ́run ọba tá a bá bẹ̀rù dáríjì wá bí màá tẹ̀ ṣe sọ́ọ̀rì pé à má bínú ọkọ mi o ohun tí mo ṣe fún ẹ gbogbo wa tí mo ń wúnú ilé sí ẹ ó ṣàyẹ̀kú ti mọ̀ pé mò ń bẹ̀ ẹ̀ ni ó wá lọ fi owó oúnjẹ ọ̀sẹ̀ méjì sínú àkáǹtì tèmi hmm. so kémi àtọmọjọ máa dágbénu ilé àbí <laughs> ṣùgbọ́n lójú mẹ́rin ló ń bímọ ni so ojú méjì tèmi ni kó máa dá ọmọ nínú ilé ìwà dẹ̀ lè jáde wàá lè lọ ṣiṣẹ́ ṣáfẹ́ mi kò possible ṣé ò ń lọ ni ibi tó ń lọ yẹn ò ní báre bọ̀ ń bẹ̀ èmi ni mo sọ wàá fi èmi àtọmọ sílẹ̀ nínú ilé fọ́sẹ̀ méjì ò ní báre bọ̀ ò ní pàdé aláàánú ibi tó ń lọ yẹn. ẹ̀yin tó pé star nìyí táwọn wò lò táwọn wò nínú fíìmù táwọn wò pé yes ẹni yìí yìí èèyàn gidi ni mo wá ba yẹn tí wá tí mo ti jó mo fi gbé yín kó club mo fi gbé yín wá sílé mo fi báṣọ fún yín ẹ fi sùn ẹ fi jí ẹ mọ kankan kí ló dé. ẹ torí Ọlọ́run ẹ má bínú màá kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ yín fún ìtọ́jú tẹ́ fún mi Ọlọ́run ọba ọlọ́jọ́ ìní kò ní jẹ́kẹ́yìn náà tẹ́ láwùjọ ṣẹ́rí bẹ́ẹ̀ ṣe ń wò mí yìí ọlọ́nkọ̀ ní bá ṣe máa pàdé nìyẹn mi ò kí n lọ sí club débi tí máa mú tí àwọn para àwọn kan ló ṣẹlẹ̀ sí mi lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tó dà mí lọ́kàn rú gan mo wá ní kí n tiẹ̀ jáde kí n fi gbé kúrò lọ́kàn mo ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yẹn fi ṣẹlẹ̀ ẹ ṣáà kí n sọ pé kẹ́ má bínú torí Ọlọ́run ẹ má bínú. Hmm. anyway mo fẹ́ béèrè nǹkan lọ́wọ́ yín ṣé ẹ̀dẹ̀ ní bínú pé bí a question mi ti ń pọ̀ jù ṣá. Ah, ẹ lè béèrè ẹ̀yin tó yẹ pé ẹ meet me for the first time ẹ gbé mi wá sínú ilé yín kí ló dé tí mo nílé sàn kankan fún yín. ẹ ẹ aníkúlápò yẹn ṣé ìnàgí jẹ yín ni àbísọ́ ni mi. Ah, ṣe rí aníkúlápò yẹn tẹ bá pè ní sọ́ọ̀nì mi ẹ right tẹ bá dẹ̀ pè ní ìnàgí jẹ ẹ̀yìn right náà. No? nítorí pé surname tó ti di ìnagijẹ ni hmm, màá sọ story bó ṣe ṣẹlẹ̀ fún yín ní ìdílé wa um, ọba ti bímọ ó máa ń kú ó máa ń kú wọ́n wá di ifá ifá wa ni wọ́n ṣètùtù pé ọmọ tó bá ti bí lẹ́yìn ètùtù yẹn ò ní kú mọ́ ṣe wá rí alẹ́ ọjọ́ tó ṣètùtù yẹn gangan lọ bí bàbá bàbá mi bí àwọn àgbàlagbà ṣe péríjọ tó ṣe ní ah, ọmọ tó ń bí ìgan ló ní kú lápò tí ò ní kú mọ́ bá a ṣe bẹ̀rẹ̀ sí ní jẹ́ Aníkúlápó nìyẹn. okay uh, anyway Mr. Fẹ́mi Aníkúlápó eh, mo fẹ́ kẹ́ fẹ́ fẹ́ yìí. ẹ ṣe eh. ẹ má bínú o um, ọkọ yín àbí boyfriend yín kọ ṣé wọn ní bínú. <laughs> mi ò tí ì lọ́kọ. ah I see. Uh, that's very nice. Ah, sorry, ẹ má bínú, mo mí pé okay, no problem. Mm. Nǹkan tẹ́ máa ṣe fún mi sìn, mo fẹ́ kí ẹ lọ sí bathroom, kí ẹ lọ wẹ̀, kí ẹ ṣáwá dáadáa. Màá lọ sí kitchen sìn, màá dáná jẹ fún yín. Ah. Ṣé rice lè wá fẹ́ ni àbí toast bread or any anything just eh, tell me. Ẹ gbogbo nǹkan tó bá ti fún mi ni màá jẹ. Ẹ ṣí o. Yeah, ah, màá free nsìn kẹtẹkẹ. <laughs> ẹ jọ̀ọ́ má bínú tó um, wẹ̀ tẹ́ ń lò gangan ni mo fẹ́ lò. o oh, <laughs> tó bá ti ṣe wọ́dúrópù yìí ó wà mí. Oh, oh, oh okay. okay. okay. Ah, all right. <laughs> Fẹ́mi Aníkúlápó. ọ̀rọ̀ ìfẹ́ bí àtọ̀ bó bá kọ́ ẹ sẹ́sẹ́. ìbọn ni mọ́tò wà mi ò ní mọ́tò mi tó bá kẹ́ sí èmi mo gbé. ibo ló gbé mọ́tò sí. ẹ̀yà gbọ́. ó ta mọ́tò mi kí ló dé. kò táriwo náà bàtà rojú yín lẹ̀ ń lé tàbá béèrè owó lọ́wọ́ yín ẹ̀ fún wa lówó mọ́ bíi ti tẹ́lẹ̀ adẹ̀ta fi jẹun. ó ta mọ́tò tèmi ó fi jẹun bímbọ o lè ta future ẹ ó ta mọ́tò mi ó fi jẹun you are joking you are joking ó yá dìde. ìtúta mọ́tò mi sí ó yá kíá kó lọ bẹ̀ kó lọ gbé mọ́tò mi wá. mọ́tò tó ti mọ̀ ti pẹ́ tó ti dé lọ́rùn. ẹ mọ́tò tẹ̀ lọ́rùn dé lọ́rùn. Ìlọrin ibo Ìlọrin Agége àbí tibo. Oh, ti gèrè alimi. Bímbọ́ Bímbọ́ Bímbọ́ ta mọ́tò mi ó ta mọ́tò mi. ok sori mọ́tò tó ta yẹn six good years owó ẹ̀ lẹ́ máa fi jẹun lé yìí six years try me wàá mọ̀. ah ọdún mẹ́fà. ta kídìí ẹ lè mọ́lé kó má lè jáde mọ́ òkú lè gan kadà onítìjú mi lè gan kadà mi lè gan kadà mo ti ta mọ́tò sí ìdí àmọ́lé èmi àti ẹlẹ́jọ́ máa wà nílé. ẹ ra ìpéjọ mẹ́ta èdè ṣe ọlọ́ọ̀ba amásàgbà àdàtúnṣà àfà ọkọ mi yìí ni mo bá yín. pẹ̀lẹ́ o arákùnrin. ẹ̀rọ àsán. ẹ ǹlẹ́ kí lorúkọ tí. Um, fẹ́mi lorúkọ mi muslim ni mi o muslim ni mi abdulsalam lorúkọ mi. abdulsalam orúkọ tó rẹwà ni àlàáfíà kò ní wọn lọ́dẹ gbogbo wa. ọlọ́run fẹ́ gbogbo wa náà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àìní fẹ́ wa mọ́ ọlọ́run ọlọ́run yára. àmín o iṣẹ́ tíátà ló ń ṣe wọ́n fẹ́ kí bá mi ṣàdúrà fún un. àwọn òṣèré aláhàpá tó ọlọ́run àtúbọ̀ máa gbé ẹ̀ga o ọlọ́run àtúbọ̀ máa gbé ẹ̀ga àwa ò ní nǹkan méjì tá a gbé dání bí ju àdúrà lọ ohun tí a máa ṣe fún ni pé màá pe àkànṣe àdúrà fún a ìlú koran fún àtàwọn nǹkan míì ó dá mi lójú ọlọ́run pé àdúrà ẹ̀ gbà bàbá ti ṣe tán ìwọ náà rí kìkì á kàn ìràwọ̀ àpújáde ayé sì máa fẹ́ lọ́tún àti lọ́sìn ní agbára ọlọ́run gbogbo tó bá gbé jáde ọlọ́run máa fún ẹ ṣe wàràfà náà o mọ̀kánà léyà ọlọ́run á ṣe bẹ́ẹ̀ fún ẹ àwa ń láti pa ẹran tàbá ṣàdúrà tán òun la máa fi ṣe sàárà àdúrà tá a máa ṣe tó máa nà yín náà nìyẹn àwọn tó bá sì ṣàdúrà ká dùn wọn mọ́ bẹ́ẹ̀ lọ bàbá wa ṣe tán ògbèrè tàbá fẹ́ ṣe ń gbà yẹn ẹ lọ ṣe tàbá ti wá ṣe tán kẹ́ tó gbé jáde ẹ jẹ́ kí n gbọ́ ó tún ní àwọn nǹkan míì tá a máa ṣe àwọn ìgbésẹ̀ míì tá a gbé ọlọ́run sì fún wa ṣe ó dá mi lójú ọ̀dọ̀ ọlọ́run pé àdúrà náà àgbà ọlọ́run ṣàṣìbẹ̀ ọlọ́run ní dojú àdúrà ti èmi àtẹ̀yìn ọlọ́run láìláìlá ọlọ́run làwọn làwọn làwọn kò wájà. ẹ ṣe mo dúpẹ́ صلوا على النبي الكريم صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستحين إيدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الرحمن على ملك الريان الإنسان على ملك الذي خلق سبع سماوات تباعك ما ترى في خلق ورحمن من تفاوت وترفع الجنة بصر وسماه ورفعها ثم رجل بصر قاعدة ينقل إليك البصر خاسيا وهو العظيم ولقد سيانا السماء الدنيا بمصابيها وجمع جموع شرف وتقنى توسعين وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير تجاهلكم فيها سمعوا لها شهيقا وهي تفور لقد كنتم يسمعون لكيس كلما ألقي فيها فوج سألوا وسمعتوا ألم يأتكم نذير قالوا بلى قد جعلنا سبع سبنا وكلنا من يسأل الله من شيء عن الله كبير وقالوا ربنا سبحانك ربك آمين آمين آمين Ese amina. Amina. Ese amina. Amina ká ṣe lẹ́ẹ̀kan sí lọ́nba amúlọ́lé àṣẹ wọn ló ní ká pè ọ́ àti pè ọ́ ó sì dá lójú pé ó ti dá wa lóhùn kíákíá láìpẹ́ láì jìnnà àpẹẹrẹ àdúrà fi lé wa lọ́wọ́. àpẹẹrẹ àdúrà tó bá fi hàn wá tako tó kú lé wa lọ́wọ́. àmín ṣe o. ìràwọ̀ rẹ ó kàn. àmín aláwọ̀ aláwọ̀ rẹ náà kò. Fẹ́mi òkìkí rẹ ó kàn ìnáwó rẹ ò ní wọ mi gbúrò rẹ káàkiri gbogbo àgbáyé wọ́n gbúrò rẹ káàkiri gbogbo àgbáyé ọláìpẹ ọláìpẹ méjì ọlá lápọn ló tóbi jù wọn àfa náà makana aliyan gàgìgà lọmọgà ọlàláhọlà. wàlẹ́ àkùrọ̀tà ìlà bíláì aliyu adìm àfa pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ bá a ṣe wútúbà nísìn àmọ́ kó tó di pé àfa bẹ̀rẹ̀ wútúbà ẹ̀yìn àfa gẹ́rẹ́ tí wọ́n bá ti parí wútúbà báyìí ẹ̀ ṣètò kẹ́ lọ pẹ̀rùn àfa pẹ̀lẹ́pẹ̀lẹ́ bísímìlá. wọ́n á pè ní amínà bísímìlá rahman rahim. اللهم ارحمنا بالقرآن آمين واجعله لي إماما ونورا وهدى ورحمة اللهم ذكرني منه ما نشيت وعلمني منه ما جهلت وارزقني تلاوته أن عليل وأطراف النهار واجعله لي حجة يا رب العالمين آمين اللهم pọ̀ Aníkúlápó Fẹ́mi o Aníkúlápó Fẹ́mi o ọmọ òṣè parọ́ Fẹ́mi Aníkúlápó Aníkúlápó Fẹ́mi o Aníkúlápó Fẹ́mi o ọmọ òṣè pààrọ̀ Fẹ́mi Aníkúlápó. ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò bó bá kàn ní ṣúẹ́ṣúẹ́ ni ó ṣe ni òun èè ẹ̀yà gbọ́ kí ló dẹ̀ ṣe tẹ̀ ń bà wá ìlérè jẹ́ kí ló dé tẹ̀ ń borúkẹ́ lérè jẹ́ eléré kan kì í ṣe ṣìnà eléré kan kì í ṣe ìranù àwọn kò níyàn mọ́ra ó dẹni òye ẹ ṣọ́ra o ẹ ṣọ́ra yín àdínkù lágbó bá mi o. àdínkù lágbó bá mi Aníkúlápó Fẹ́mi o ọmọ òṣè pààrọ̀ Fẹ́mi Aníkúlápó Aníkúlápó Fẹ́mi o Aníkúlápó Fẹ́mi o ọmọ òṣè pààrọ̀ Fẹ́mi Aníkúlápó. Fẹ́mi no dey humanize o oh, Fẹ́mi no dey humanize. Fẹ́mi no be womanizer, Fẹ́mi no dey womanize. Iṣẹ́ òríran ló ń ṣe, Fẹ́mi no dey womanize. Bímbọ́lá, kí ló sún ẹ sírú àṣìṣe báyìí torí Ọlọ́run? Ládùúrú kìlọ̀ tí mo kìlọ̀ fún ẹ, ibi kò fi sùúrù sí i. Tó bá tiẹ̀ wá rí nǹkan tó bí ẹnu, ó yẹ kó máa rántí ọjọ́ tí mo sọ fún ẹ pé máa ṣe sùúrù o torí ìrìn àjò yẹn tí mo rí ń bẹ̀rẹ̀ tí mo rí ń bẹ̀rẹ̀ a jẹ́ pé gbogbo ohun tí mo sọ ń jọ náà a jẹ́ pé o ò gbà mí gbọ́. èṣù ni àfa. èṣù irú èṣù wo irú èṣù wo ló máa tiẹ̀ títí tí tó ò ní rántí gbogbo ohun tí mo bá ẹ sọ ń jọ náà lọ́hùn ah, máa ga o ga o. kí lè máa bá mi ṣe sí. Hmm? ṣe sí kẹ oh. sórí ìbéèrè tó béèrè ìbéèrè ńlá ni àmọ́ dáhùn ẹ̀ ò ṣòro rárá ah, lọ́dọ̀ tèmi kò sí tí mo lè ṣe o ńṣe lọ̀rọ̀ ẹ̀ dàbí ọkọ̀ tó já nílẹ̀ tó ti lọ tó ṣe wá ń ṣẹwọ́ sí ó ti rìn jìnnàjìnnà ṣe wá ń ṣẹwọ́ sí ṣé mìíràn ni kó wò ni kó fi rìvásì ni àbí kíni gbà mí lóhùn ah, ó ti bọ́ èmi ò lè rí nǹkan ṣe sí o mi ò lè rí nǹkan ṣe sí i àbá tí mo kìlọ̀ fún ẹ kí ló wá fẹ́ kí n ṣe ah ó ti bọ́ ọlọ́run má jẹ́ àfọwọ́ ara wa ṣera wa ọlọ́run sì ní jẹ́ ká fọwọ́ ara wa ṣe ara wa jẹ́ àmọ́ o kò sí tádùn àṣetì àmọ́ lọ́dọ̀ tèmi yìí o kò ṣe ṣe mọ́ wọ́n wá lè lọ́lé kó máa gbàdúrà o bóyá àwọn ọba àṣẹ tó wà lẹ́nu ẹ̀ ọlọ́run lè gbà hàn ẹ̀ kó bẹ̀ẹ̀ tún ṣe àmọ́ lọ́dọ̀ mi àní fọwọ́ ara wa ṣe ara wa jẹ́ o ó ti jẹ́ nìyẹn wọ́n sunkún bíi elébò lóyún sí nígbà tá a sọ fún tá a sọ fún sọ fún ká sọ fún ká sọ fún owó kì í jẹ́ gbádùn owó owó owó yìí náà ni. Hello. Ah! pé mo pè ní pàjáwìrì. no no no no at all. <laughs> fẹ́mi a lè fẹ́ra wa mọ́. kí ló mean kí ló ṣẹlẹ̀. ọ̀dọ̀ ò ṣẹ̀mí o bọ yorùbá sọ wípé inú èṣìṣì kò kí ń dùn lẹ́ẹ̀mejì. ọ̀dà mi bí mo ṣe ń sọ fún yín lọ ẹ wò ó ọ̀rọ̀ yìí ó ti ń fá mi ojú tó o ẹ wo àtìgbà tẹ́ ti ṣe wedding ẹ sílé eléyìí ọmọ kò bí kò dẹ̀ fún yín lálàáfíà ẹ ẹ̀dẹ̀ wá kan ṣe sí abẹ́ṣe ń rò pé ṣì kéré ṣé bẹ́ẹ̀ ṣe rí last year lẹ́rí ń yẹ yìí ni you have to do something about this mọ́mì ti bá yín sọ títí títí títí ẹ ẹ̀ gbọ́ òun náà ló jẹ́ kí n tún ní kí n wá try kí n tún bá yín sọ pọ̀ mo àbẹ́ ìṣọ̀kú yẹ kéyìí náà lè gbọ́ sí mi lẹ́nu. There a lot of girls out there ẹ ṣe wá ẹ eh, bóyá ẹ kẹ́ ẹnu ẹsẹ̀ síta ẹ ṣáà understand nǹkan tí mò ń sọ ẹ wo ẹ wá kàn ṣe o kíkẹ́ ẹ bímọ kẹ́ jẹ́ kí inú fún gbogbo fámìlì dùn sí yín. Um, mm, pẹ̀lẹ́ wẹ mm, fún gbogbo tó appreciate ẹ mọ mi náà ti bá mi sọ àwọn nǹkan tó similar sí nǹkan tó ń sọ yìí mo ṣàlàyé fún wọn pé nǹkan yìí máa change pé máa try láti wá nǹkan ṣe sọ́rọ̀ ara mi eh, ìwọ náà ni máa rò pé pé kò jù kó máa bá mi bá wọn sọ̀rọ̀ pé kò ní máa change you get there so i will try do something about it I'll make you guys happy alright eh, but jọ ṣé o bá fọ gbogbo àwọn abọ́ tó ní kò bóun fọ. mo pa bọ́ tán bá tán ní kí n fọ náà lè máa béèrè lọ́wọ́ mi mm. ẹ wo ó bẹ́tà kẹ́ tètè wá nǹkan ṣe sí kẹfọ́ ra bọ́ọ̀lẹ̀ báyìí. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò sí wàhálà bẹ́ẹ̀ wà lọ́jọ́ bẹ́ẹ̀ appreciate God, bro. I appreciate it. I appreciate it. I'll do something about it. Bá mi, mi, wọ́n mi. Àǹtí, ṣé ìbínú pé mi ò fẹ́ rí ṣá? mo níbi tí mò ń lọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Kò máa wò pé òpin ló ń ṣọlá pé kí n dúró kí n gbọ́kàn tẹ́fẹ́ Mo ṣe dúró. Ṣé wàá Okay. Margaret ẹ jọ̀ọ́ mo fẹ́ bi yín pé ṣé ẹ ti máa rìn ní àbí ẹ ṣe sí oh that's good Um, dẹ̀ lọ́rọ̀ kan tí to fẹ́ bá yín sọ̀rọ̀ tí mo ṣe máa ń wá sí ṣọ́ọ̀bù yìí máa rí pé ẹ máa ń àtẹ̀tì mi and looking so beautiful. I like it. Thank you. Àti pé mo fẹ́ fẹ́ yẹn. Bọ́ ẹ kí n ṣọkùnrin náà, ṣé lesbian nìyẹn ni? Rárá o, mi ò ṣe lesbian. Ẹ̀gbọ́n mi tán bí mi tẹ̀lé ni mo fẹ́ fẹ́ yín fún. Àìkẹ́yìn méjèèjì jọ máa fẹ́ràn. Ẹ fẹ́ She mi fẹ́ gbọ́n yín. Ṣé ẹ̀gbọ́n yín yẹn ó kò lè sọ̀rọ̀ ni àbí kò lè rìn. wọ́n yára mi sí báwo ẹ wò he is good looking and he is physically fit. ẹ so wá ti jọ pé ilẹ̀ ń toast mi fẹ́ gbọ̀n yín. Um, ẹ wò bí mo ṣe máa wá sí ṣọ́ọ̀bù yìí mo máa rí i pé you are very hardworking and rí bẹ́ ṣe rí bẹ́ ṣe jẹ́ mo ò ní fẹ́ kẹ́ bọ́ sí irun and i understand ẹ̀gbọ́n tèmi délé léyìí oníwà tútù ni mo dẹ̀ ń wò pé wọ́n máa lè tẹ̀ kí ẹ̀yìn kan dáadáa láàjà tí mo ṣe ní kí wọ́n bá yín pé kí n bá yín sọ kí n lè gbọ́ opinion yín. sista Vicky ẹ ṣe gan ẹ wò ṣe nípa yẹn ẹgbẹsẹgbẹ kan ṣe ti gbọ́ ṣe ibi tí kò sí to fine sẹ́yìn ṣé àwọn kan wà mo ti ní ṣọ́ọ̀bù mi tó pọ̀ gan mo ti ní earring mo ti lágbo mo ti ní ring mo ti ní irúnsìn mo ti ta peruvian mo ta brazilian mo ta lace mo ti ta fún mi hair kẹ̀dẹ̀ bá mi káwọn olùwà kan bá mi ṣe aṣọ màá fún discount ṣe ti gbọ́ ẹ ṣe gan ẹ <laughs> ti yá ẹ fẹ́ máa lọ <laughs> ẹ ṣe àti bíkì. first of all uh, I want to say very big thank you for giving me this audience just without knowing who I am as a quarter of the phone name I appreciate that accept nǹkan tí ẹ ṣe jẹ́ kí n lè wá sí ìgbà pẹ̀lú confidence ni because I'm, I'm the shy type. sọ fún sista fiki wípé wọn kì í máa ń dórí fà lẹ́yìn olórí ta lè fẹ́ kí meet náà ṣé ó ga ni ṣé ó kúrú ni ṣé ó di ni wọ́n lè ṣe máa tó sinmi fúnra nígbà tá kì í ṣe lesbian àfi mọ́ ṣe wá mú yín wá ń sìn ẹ̀yin ló dé bàjẹ́ so you are welcome. Hmm. madam àwọn ìwé Yorùbá ló ní tí wọ́n bá fi ṣé kò kí n fẹ́ máa All right. rẹ̀. alright I'm a máa for lẹ́tọ̀ I'm a máa ra ni. ẹni kó tó kọ̀ tiẹ̀ tó Come on, come on. I hope you don't mind my sitting. Yeah, yeah, no problem. I don't mind. <laughs> She's good, man, to me, we're I guess you're a funny, let me know if you You're looking cute. Thank you. And I like this, your bẹ́ẹ̀ ni bìmá bíwá tó rí báyìí. èmi ni mò ń tà. ooo yẹ ó sọ fún mi náà pé ọ̀dọ̀ yín náà ti máa ń no wait òun ṣáà láti sọmọ epo lóyún. dókítà sọ bẹ́ẹ̀ kò sí ní òun. èmi àti ẹ fẹ́ràn òde tún padà ní boyfriend boyfriend Can you ló some ṣe àìsàn ọmọ olóyún. boyfriend mi. wáyé. Tunde. Yeah. Oh, mà ṣe o. Olóhùn mà ṣe o. Tó mi lè fún ọ̀nà ìgbà tí mo ti fún yàn lóyún láyé mi ìgbà láyé tó bọ́ọ̀fẹ́ tẹ̀ fún kọ́ lọ́dọ̀ dá ìjọ wa dá ṣe yìí èrò dẹ̀ tí wọ́n bá mi láti gbà pé mi lè fún obìnrin lóyún láyé mi ó ti lóyún fún mi. ó ti lóyún eh, four weeks ah, eh. ọmọ mi wà bí bàtà ah, ah, ọlọ́run ọmọ mi sẹ́yìn pa ọmọ mi sẹ́yìn jẹ́ka lọ tọ́ lọ́tọ̀ wọ́n ń sọ àbí ìwọ ló wú lójú tó fẹ́ béèrè lọ́wọ́ mi. Mm, àwọn èèyàn ń sọ ó jẹ́ ìdààmú ẹ̀mí gan fúnra mi gan lójú. ok máa jẹ́ kó yé ẹ. sórí túndé tó ń wò yẹn kì í ṣọmọ kékeré o kì í ṣọmọ kékeré rárá statue kan cheat ẹ ṣé bó ṣe rí lẹ́gẹ́lẹ́gẹ́ yẹn kì í ṣọmọ kékeré tó bá mọ ẹ̀gbọ́n túndé ìyẹn ọ̀nkú níyì ọ̀nkú níyì should be like um, fifty uh, five years old. Mm-hmm yes but tó bá rí wọn wà pé thirty ni wọn oh. because wọn look young wọn dẹ̀ ní baby face tó bá tó àwọn senior sister wọn yìí sister Dọlápọ̀ sister Dọlápọ̀ should be like sixty two ṣùgbọ́n sixty two tó jẹ́ yẹn wàláì wọ́n young jù mí lọ so family àwọn Túndé wọ́n máa ń look young but wọ́n máa ń dàgbà tó tó èèyàn bá rí wọn ta wọ́n máa fi pé ọmọ kékeré ni wọ́n àwọn míì gan ti yẹ kó respect wọ́n á fi pé ọmọ kékeré náà máa lárúkọ mọ́ wọn lórí. mo kàn ní kí n bèrè lọ́wọ́ yín náà lẹ́nu pẹ́yìn lọ́dún yìí kì í ṣọmọdé rárá ìwọ náà wẹ̀ ẹ́ sí wọn kan tó kó sí tó bá bọ́ sí gbòòrò àwọn tó jù lọ ṣé wọn lè sọ pé kí ló ń ṣe yìí kí ló kó sí. so it doesn't matter má judge yàn by look. ṣé kí wọ́n á jẹ́ kó yí ẹ sórí Túndé ó gba five good years lọ́wọ́ mi. really. so tí àwọn ẹlẹ́nu kàríkàṣọ tó bá ti ń sọ ń ta máa correct wọn hmm, pé Túndé tèmi o kì í ṣọmọ kékeré. she have. Okay, mm-hmm. But also pay party, you know. Next week. Next week. And it's conclude the mm. Color the gele. Purple. Purple. Mm. Ah, oh, no problem. Mini ni purple. Mo te ni like to bad go. Oh. yeah. It's se. Mo se lélẹ̀ no. ọmọ wọrí máa lọ fún fún ọmọbìnrin kan láti fún lóyún no no no kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ mo trust Túndé eh, eh. set up lélẹ̀ máa <laughs> set up ni tẹ́tẹ́ wo nọ́mbà tó fi send message yìí. trace ẹ̀ débẹ̀ ìwọ kí ni burúkú wá o fẹ́ sẹ́ẹ̀dì owó ìwọ fẹ́ sẹ́ẹ̀dì owó wọn bí bá bá ẹ̀ wọn bí já ẹ̀ dábẹ́ kó sẹ́ẹ̀dì owó nǹkan tó máa fojú ẹ̀rín nulẹ̀. wà á ròyìn fún àrọmọdọ́mọ ẹ àṣírí ìwọ náà <laughs> lọ ṣe ṣì ó tí mọ̀ question lọ́wọ́ yín kẹ́ẹ̀dẹ̀ máa padà bọ̀ nílé sí nǹkan tó ní. kí ló dé kí ló fẹ́ sí kí mo ṣe. ṣẹlẹ ẹ ṣe ọṣẹ nǹkan náà wá wá kẹkàn dé station wa kẹlẹ wá dìbẹ dára yín. pé kí tẹ̀lé yín àti. bẹ́ẹ̀ ni. Um, ẹ jẹ́ jẹ́ kí n fẹ́ àbúrò mi. Bọ́lá Bọ́lá. Màá wá bá mi pe lọ́ọ̀yà mi hmm? sọ fún pa bá mi ní ayẹni police station nísinsìnyí bí àwọn ọlọ́pàá ló wá mú mi pé mi mọ nǹkan tí mo ṣe ok nísinsìnyí o. Dé níyà bí kí ló porúkọ ẹ nìyẹn èmi yàtọ̀ mo yàtọ̀ lọ́kùnrin náà I can't do that for you. Fẹ́mi bí a ò get me fine ìwọ àti àwọn ẹ̀ ń jà ló ṣe ń wá sílé mi ló ṣe care fún mi tẹ́ bá parí ìjà yín kọ́ níbo kí n fojú sí. mi ò lè ṣerú ẹ̀ fún ẹ láíláí mi ò kí ń ṣọkùnrin bẹ́ẹ̀. Fẹ́mi Aníkúlápọ̀ sórí nǹkan tí mo ti ṣe fún ẹ gbàgbé ń pa ẹ mo ti fún ẹ ṣé mọ́tò tí mo rà fún ẹ ní aṣọ ní gbogbo nǹkan tí mo ti fún pátápátá máa mú lọ mo fún ẹ tó bá ti wá need help mi as a friend máa ṣe fún ẹ ṣùgbọ́n ọ̀pọ̀ tí mi ò lè fẹ́ ẹ mọ́ mi. Fẹ́mi mo ti lọ. mo ti ń lọ. kwami palẹ̀kùnrin tó wá jáde sísan rẹ̀ kwami palẹ̀kùnrin lé kwami ó lọ. nífẹ̀ẹ́ mi. mo ti lọ fẹ́ mi time ti ń lọ mo ti ń lọ. aṣọ tó wà lé mi wá kó mo ò sí nǹkan fẹ́ fi ṣe wá kó aṣọ ẹ̀ wá kó gba àwọn ọ́dínsì àbàtẹ wá kó mm, kò sí nǹkan fẹ́ fi ṣe má bínú àlè a ah má ṣe mistake má wà bá mi lè mo ti change ilé mi bẹ́ẹ̀ kọ́ ni mò ń gbé pátidélé old one yẹn wà bá aṣọ ẹlẹ́ni gate lọ́dọ̀ ọmọ láti wà bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ó lè bá mi bẹ̀ mo ti kúrò bẹ́ẹ̀. tó bá yẹ pé mo ti kú dànù tí mo ti kú pátápátá ṣé wàá rí yàn bẹ́ẹ̀. Abímbọ́lá jọtúrú olóhùn fẹ́ bí ẹ kí lẹ́ṣẹ̀ mi gan ẹ̀ṣẹ̀ wo ni mo ṣẹ̀ tó fi fi pé ikú lè rí mi àwọn olùnà. ìgbà tí wọn náà change sí mi ni. èmi change sí ẹ báwo ṣe change sí ẹ. pàtó lọ sí location bọ́dá yín ká sàn ni ni mo wá pàgbé títí títí lábí ọwọ́ aago kan ru ògbé mo dẹ̀ mọ̀ pórí obìnrin ló máa wà ló ṣe gbé. oh my god. bó bá kàn ní ṣúẹ́ṣúẹ́ yóò ṣe ní. èyí tẹ́ ìmọ̀ kan tó fi ń parẹ́ òun ló pọ̀ jù èmi bóbìnrin lájọṣepọ̀ ṣé bí location yẹn ni mo lọ. so you have your lines now. Yeah. okay fine ẹ jẹ́ ká drop script drop the script let's take it please please no mistakes one straight take ni mo fẹ́ okay so the blocking is this you ẹ ti wà already ẹ ti understand nǹkan tí mo sọ so on action you just come and you start to rate you give your lines okay so let's shoot GOP pick up your camera let's go first positions please let's go first positions let's go. wò pé àwa ń ṣùtù wọ́n á dúró síbi báyìí. báwo kọ́ fóònù mi fún mi jàre. where's the second one fóònù ilé ìgbọ́n ti kú mọ́ ẹ lọ́wọ́ wò mọ́ where's the second line jàre. Eh, madam pé sórí ẹlẹ́ẹ̀kan ah, bóyá mi mọ́tò mo gbà lọ ẹ̀jẹ̀ kí come on go and go and get my phone. àbí wòye jẹ́ fún yín gbọ́ tí mo dé tí mo fẹ́ ṣàlàyé fún ẹ pé fóònù mi sọnù bí ọmọ tí mo mú fóònù mi fún ó sọ fóònù mi nù pé mo ní láti retrieve sí mi ọmọ ò jẹ́ kí n sọ̀rọ̀ ó attempt láti pa mí ni. bímbọ jẹ́ kí n jẹ́ kí n béèrè question kan lọ́wọ́ ẹ kí ló fún ẹ ní assurance ṣe ní ìtọ́ ẹ̀mí àtọ̀bẹ̀rẹ̀ wà papọ̀. mo imagine. Oh o oh, imagine o fẹ́ fi imagination pa Ah, Abímbọ́lá ó mọ nǹkan tó ń pè nǹkan tó ṣe yìí owó owó tó extraordinary òun ló ló ń pè nǹkan tó ṣe yìí ó lè máa bá ọkọ ni kíkọ́ ẹ̀ ó nífẹ̀ẹ́ mi bí ìbọn ó nífẹ̀ẹ́ mi tí bá ti kú ń kọ́ What if I'm dead? Ah, Mùsùlùmí ti bá pa ẹ̀ máa para mi, ajọ́ máa lọ ṣe fẹ́ wá lọ́rùn. Shut up! Tó sọ̀rọ̀ bí ọkùnrin tó sọ̀rọ̀ bí ọ̀jẹ̀. Kí ló dé tẹ́mú borúkẹ lẹ́lẹ́dẹ́? Ẹgbẹ́rẹ́ kan kì í ṣe ṣìnà. ti èrò tèmi, òótọ́ mo tó wà láàrin wa kò dáríjì mi kò mo fẹ́ lọ bí ilé lọ́lé wa ibi náà ni máa wà ni máa kú sí àjọ dàgbàjọ ọkọ mi. Oh my God! Oh, oh. Bimbola, you should, you should not have done that. Fine, you love me, you too much people go pa me now. I mean, love will tolerate. Love will just admit. Love will, uh, love is tolerant. I mean, why you? jọ torí ọlọ́run kọ́ mi jọ ṣàánú mi That's the problem with me. Mi me, mi ò fẹ́ rí òun lójú ẹ̀. That's the problem and you know it. You know it. Femi no dey womanize o, oh, oh, Femi no dey womanize. Femi no be womanizer, Femi no dey womanize iṣẹ́ oríran ló ń ṣe fẹ́mi ló dé kùmánà. olóhùn lè pẹ́ jọ. that's fine ó o àníkú lápò o. Oh, I told you mo sọ fún ẹ bọ̀bọ̀ yẹn ń gbẹ anything ṣé tó bá gbẹ suit tán báyìí wàá rò pé ready made ni I'm telling you gbogbo àwọn tó máa ṣe group men. mi pátápátá by the time máa fún ọ ní jacket wọn honest wọn á ní àbọ̀bọ̀ ah, ah, yóò import ẹ. mo wo àwọn suit yẹn báyìí mo bá. Mm, that's it now. wa jẹ́ ká sọ̀rọ̀ sí wa ẹrù ilé wa ń kọ́. Abímbọ́lá trust me now tó bá ṣílẹ̀kùn lẹ́yìn báyìí wàá bá ẹrù lẹ́lẹ̀ ni ó kún lẹ̀ ni bí èmi ti gbé lọ. ah thank you very darling. you're welcome you must be very tired. oh very. okay wàá wá wẹ̀ sí náà fún massage tó sweet trust me. thank you love. lọ́lẹ́lẹ̀. <laughs> ọmọ òṣèpá rọ̀ ọ̀fẹ́ mi.